Oi, oh my. Yeah, hey, too, baby, uh huh. My baby, uh huh. Oh, baby, me, oh. My fine, fine, baby, oh. I will give unto you. Anything you need, I will give you double. You are my baby, oh, oh yeah, nah. you are my honey. Oh yeah, got nothing to do without you, my baby. I never please no àkọ́bí my baby bójú owó ló fẹ́ o olólùfẹ́ o máa fún ẹ bójú ọlá ló fẹ́ o olólùfẹ́ o máa fún ẹ ẹni tí yóò wọn tágbó báyìí I will never delay any time I for buy you diamond ring olólùfẹ́ mi o oh baby mi o oh. my fine fine baby. give unto you. Anything you need, I will give you double. I want you to be my honey. Don't say no, no, no, no, no, no, no, no. the only one I need, baby, oh, my honey. All I want to hear is yeah, yeah, yeah, yeah, yeah bójú owó ló fẹ́ o olólùfẹ́ o máa fún ẹ bójú ọlá ló fẹ́ o olólùfẹ́ o máa fún ẹ ẹni tí yóò wọn tájú báyìí I will never delay you anytime I go buy you diamond ring olólùfẹ́ mi o ọ oh, bẹ́bí mi o my fine fine baby o ọ oh, bẹ́bí mi o my beauty baby. give you trouble. o. Oh. oh my baby, you all I need. Hey my lady, only oh, one for me, baby. Jọ̀wọ́ o, oh, wá ṣe tèmi ni, baby. Jọ̀wọ́ o, wá ṣe tèmi o. nìfẹ́ o má bèbí bèbí mi ìwọ mo ní o.